ẹjá rọra mú kíní kan láàrin yìí lákànrà bí ṣe mìmbábi fa ìdá mìmbábi mo kàfẹ́ yọ fa ìdá òun jáde lásán ni toró ti ẹ̀ ó ṣe púpọ̀ pẹ̀lú àwọn ráhà kan fitinà ti lè máa háyà kan tí ń ṣẹlẹ̀ o ní pé gbólóhùn almasih tàlálà máa ń lò fún nísìn èèyàn méjì tándáítá ní ànábì Ìsá àti kíni àti Dajjal ṣe rẹ̀ pé ó kọ́ ti pa wọ́n pọ̀ báwọn ó kọ́ ṣe kíni kárí nǹkan kan tó bá pa mùsùlùmí àti kèfèrí pọ̀ káwá fi ìròyìn mùsùlùmí àbí kèfèrí ẹ má jẹ́ àmọ́ ṣàbòsí mọ́ kẹmọ wá ní wọ́n ń fi kèfèrí wé mùsùlùmí ẹ má mọ̀ jẹ́ àṣàbòsí wọn mọ́ kò dáa kò dáa ẹni dáfìtì náà lẹ́nu a ní wọ́n fi mùsùlùmí wé kèfèrí ẹmọ́jà mọ́ sí bẹ́ẹ̀ mọ́ ẹmọ́jà mọ́ sí bẹ́ẹ̀ mọ́ ìjọ tí ń tí mùsùlùmí àti kèfèrí tíròyìn kan bá wá ṣe mọ́ wọn lára àá kèfèrí ń ṣe nǹkan báyìí mùsùlùmí náà ń ṣe nǹkan báyìí ní ni pé ọ̀rọ̀ ní kọ̀rẹ́tì bẹ́ẹ̀ àbíkò ṣe kí ni àbí kò correct òun lẹ́ discourse àbí abárí mùsùlùmí tí mú ó lè kèfèrí náà lè mú ó lè àbí ò lè mú ó lè mú ó lè ẹ̀rí mùsùlùmí tí mú gbájú ẹ̀ kèfèrí náà lè mú gbájú àbí ò lè mú ó lè mú ẹ̀rí mùsùlùmí tí mú àwọn àfá àti ń gé eré èèyàn kèfèrí náà ẹni tí èsè mùsùlùmí òun náà wá ó lè mú àwọn àfá àti ń gé eré èèyàn àbí ò lè mú àfá àti ń gé eré èèyàn ẹ̀dá sọ nídìí kó kéwú kó tó mọ̀ kò nídìí kó kéwú irú ọ̀rọ̀ báyìí mo wá sọ ń pa ẹnìkan mo wà ní jòkó kan lájà á dá ọ̀rọ̀ ẹni onílẹ̀ àwọn èèyàn sì máa ń fẹ́ béèrè ọ̀rọ̀ ń pa ẹni ohun kan bá lè fẹ́ já ránkì rẹ̀ wálẹ̀ èmi wá máa ń sábà fún ẹnìyẹn ní excuse ń bí àwọn nǹkan kan èmi sì máa ń ní káwọn èèyàn mọ́ tako ẹni òní bí àwọn nǹkan kan kí lọ excuse mi máa ń fẹ́ ni ó ní pé à tẹ́ni ibá ipẹ́ nu ti ń tako rèé ẹ mọ́ tako ẹni lórí ẹ èèyàn ń tako àwọn àlfáà tí ń ṣèbàjẹ́ àwọn àlfáà tí ń gé eré èèyàn àwọn àlfáà tán ṣe jálàbí tán ló gbájú ẹ ẹ fẹ́ ni ilẹ̀ pẹ̀lú ti ń ṣe ẹ fẹ́ ni ilẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú tí ń ṣe amáwọn èèyàn mọ́ wú àwọn èèyàn ẹlòmí mọ́ fẹ́ rọ́bíṣẹ̀ pé kò yẹ kó sí rárá ibi èmi ti disagree pẹ̀láwọn míì tán sàṣejú bí ọ̀rọ̀ rẹ̀ wọn pé á èmi ò lè bá yín sọ pé kẹ rọ́bíṣì ti ń ṣe èní bá yín sọ pé kẹsẹ́ kí ni jama kẹ rọ́bíṣì ti ń ṣe ẹ má rọ́bíṣì ẹ̀ àwọn sẹ́ni ọlọ́run inú èsì tí mo wá máa ń fún wọn èsì yìí eh, ọlọ́dàkà lọ́lọ́mọdé àríbìtì náà <laughs> èsì yìí èmi tún máa ń fi dìfẹ́ndì ẹni oníbá inú èsì wá máa ń fọ̀ ní pé àà ah, ah, ẹ má ṣàbòsí ẹni yìí nírú tí sì ń ṣe lọ́wọ́ yìí kè nídìí mọ̀ wọ́n in ti ń ṣe ohun dandan kọ́ ni kó nímọ̀ kó tó lè ṣe pé common sense ó sọ àwọn nǹkan o ìyẹn bẹ́ẹ̀ tà kọ́ àbá àti ń gé orí èèyàn ẹ̀sẹ̀ wá ní kó máa lọlé kí ó kó tó lọ kọ́ yìí o ẹ̀ fi máa fi àìnímọ̀ disqualify rẹ̀ pé kò nídìí kódà ẹni tí ó ń ṣe mùsùlùmí gan tí ó kéwú tó bá ti lọ́pọlọ tọ́pọlọ rẹ̀ jìnnà dáadáa òun gan lè ṣe tí ó ń ṣe ẹ dákun ọ̀rọ̀ tí mo wá sọ yìí pé ẹni tí è ṣe mùsùlùmí tó jẹ́ kírísítíẹ̀nì gan tí ò nímọ̀ òun náà lè ṣe tí ó ṣe yìí ṣẹ́ni mo wá fi búbà oníṣìí ó jẹ́mọ́ ẹ ẹ̀yà àgbàlagbà ẹ bá fi lákàá ṣé mo fi bú ẹni òní kí ni mo bọ̀rọ̀ ọ́n ṣe níṣìí mo tún fi sọ mo tún wá fi defend ẹ̀ ni pé ẹ mọ́ fa ìnímọ̀ rẹ̀ já ránkì rẹ̀ ẹjọ́ mọ́ báṣẹ rẹ̀ yìí lọ ẹjọ́ mọ́ bá lọ ẹnu tákàn mọ́ sọ ni pé ah ibi tó ń náà bá mọ́ kó mọ́ ṣe kí ni kó mọ́ débẹ̀ bẹ́ẹ̀mí ti wá mẹ́ni onígbà náà mo tún wá fi sọ̀rọ̀ pé ah ibi èmi sì mẹ́ni ìdè kèé sọ bí kèé lọ bí tí ò bá mọ́ o pé kódà ordinary ọ̀rọ̀ àlùalá ordinary ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ àlùalá yóò ṣẹ̀ mọ́ ní ẹ̀rọ báwọn àfáà níbi mo tún sọ dé mo ní kódà ìgbàjọ bò láti ń yóò tún ní ẹlọ́báwọn ta ní ẹlọ́báwọn àfá ọ̀dàwọn àfá àti ẹtí lọ́dì pèrè rẹ̀ kí wọ́n sàlàyé rẹ̀ fún yín mo ní kílẹ̀ tún wá fẹ́ ń gbé ti wá kọjá bí ó yẹ kó wá kí ni tẹ́ mọ̀ máa fa wàhálà mo ń fi yíò sọ pé ìtẹ̀ kan bá fa wàhálà kò ní mọ̀ kò ní mọ̀ ibi tí ń sì ń ṣe lọ́wọ́ yìí common sense ó ṣe kí ni ó sọ tó tó bá ti ẹ bá ti ní sense lè ṣe kò ní ìdíkẹ́ ní ibi afá kù sí ọlọ́mọ́sàbáwà tún wọn sí ibi afá kù sí ọlọ́mọ́sàbáwà tún wọn sí àmọ́sẹ́ àwọn tó dàlúrú táàfà mójútó à èmi ò lè ẹ́fà gbà kẹ́ni kó discourage àfà àkọmọ́sí mọ́ táàfà ò bá ti kọjá ẹnu ibi tán wà ọlọ́run ti ṣe èmi ẹni kábà ò sọ̀rọ̀ pa ìwásàlù àlá àfóhùnmọ́sọ́ ni ẹlọ bá àwọn àfà ìmọ̀ ń parẹ̀ àlọ́lá tó kéré jù kó láàrin ó sọ̀rọ̀ bí èrìyẹ ti mọ́ ń tàbàrí omi kò kàn mí ẹlọ bá àwọn tá ní àwọn àbá àwọn tó wá ẹ̀ àti sọ yíò náà àwọn sálábí àtàlùsù náà ẹ káfà ló mọ̀ ń parẹ̀ káfà mọ̀ dá sí àti bábá sọ yíò náà gbangba ó dà ti ní kọ́rọ̀ àwọn ọgbà ti ka àfá jẹ́rí ọ̀rọ̀ àwọn àfá àtàlù jìbìtì àtàwọn àfá oníjàlàbí ọ̀rọ̀ wọn ní ìdíkẹ́ màlùkùránì kẹ́ tó takò wọn ẹ bá jẹ́ tàn yí ordinary christian tí èṣe mùsùlùmí tó bá kàn nílà akáì lásán yóò mọ̀ takò wọn yóò sì mọ̀ rí wọn takò kò ní ìdíkó sọ pé kùránì gan sọ báyìí wọ́n kàn máa sọ kọ́gbọ́ àwọn nǹkan yẹn common sense gan tako wọ́n tó àwọn yẹ̀pẹ̀ fún ìyàtọ̀ níyàwó rẹ̀ ní ṣe ẹgbàbà náà ló pẹ́ ẹnìkan lórí fóònù pé o fẹ́ ṣèwé ìgbèrú tí yìí ń jábọ́ sí lọ́wọ́ ó sẹ́rà àkáàtà bá bá fún 1000 naira tí yìí ló ṣe bí ọ̀ṣọ́ gbẹ́gbẹ́ àà ọgbówó ọ̀ràn aláti ọ̀ràn lọ́gbà ogbòrò wọ bẹ́ẹ̀ àwapọ̀ ọlọ́kùn sáà lẹ́nu kọ̀ọ̀kan wa ní ṣókí mo lérò pé ṣe ah. lábẹ́ ìbẹ̀ẹ́sà lọ́dẹ̀ yà ní pé ani ní sọ́hìb dárí adìrọ̀mọ́ fi hàn. náà àwọn tó gbé àwọn nǹkan mi lọ. tọ́yì ṣé saheed ṣètò ṣé a lè pè ní dáì. ìjẹ́ àfa ìṣá lè pè ní dáì irọ́ o tí wọ́n bá ń pa àwọn èèyàn ní àdùáàt àwọn àdùáàt gbogbo alàlà mọ̀ pé inú bá jẹ̀mú tó kọ́kọ́ di àdáàyà ó ní kí ni àlẹ́ẹ̀lì àlẹ́kílà gbídọ̀ máa àlẹ́ẹ̀lì wọ́n lè yí máa sọ báwọn èèyàn kí ẹni onímìdù kí mo sọ kí ní gẹ́gẹ́ tó béèrè ọ̀rọ̀ yìí àní tá àfà ń ṣe o ẹni tí èyí bá ṣe ẹmọ́tìlẹ̀ tó kéwú ẹni tí èyí bá ṣe mùsùlùmí ó lè ṣe kó yanjú àbí òní ṣe yóò ṣe kó yanjú nǹkan yóò kátà sí yẹn gbọdọ̀ kéwú kó tó lè ṣe ṣálákùn ẹni tí ò bá kéwú tó bá wá ṣe sápò náà ní dárí àdáhùn mọ́jọ mọ́ ẹ̀sùn pé ẹni táwọn yẹn bá kàn ti fẹ́ wá wàhálà ó jẹ́ tó rú àwọn báyẹn bá ti fẹ́ wá ọ̀nà sí yẹn lọ́rùn ó lè ní ẹ̀rù ó tún wá pè ní dárí ó dà ó ní mọ́ ọkọ̀ àfáà sí dárí ó lè ní kí tún wá pè láàfáà ẹ̀dàkùn tá láyé pè láàfáà lẹ́yìn ò bí ẹ̀bá kà ti dé fìlà lásán kí ló ti dìjọ mọ́ èyí sì wá dọ́ràn wà rẹ̀ wá pé láàfà ìbọn kí ni kí wá pé kí wá ní sáàdì títú àbí ẹ́ ṣé yóò ní kí pé kí wá pé yóò ní ó tó tọ́ ẹlọ́rùn ìyọ́ aláta ń sọ dẹ̀ tán ọ̀nà ògbà tẹ́mi bá tó sọ bí wọ́n bá lè ṣe kí ni bí wọ́n bá tó sọ ẹ̀ ẹ̀ bí pé Mr. Saheed ọlọ́pùpù alágbọ̀yọ́ rẹ̀ ọlọ́run ẹ̀tí kírísẹ́rì bá níṣẹ́ ìbá ń rí mo tún padà tó wá ń dárúkọ níbi gòmí tí mo tún wá fọ́nà mo wá sọ́rọ̀ tí mo sọtán yìí tó bá ẹgbẹ́nu a ń sọ̀rọ̀ àfẹ́ ẹlẹ́bọ àá yóò sí alẹ́ tó bá wọn mo ti lọ bí kẹ́ láti bèèrè ọ̀rọ̀ àfáà lọ́wọ́ mi náà yóò náà bẹ lórí afẹ́fẹ́ ó ní iṣẹ́ lápá ń ṣe yìí ni yóò máa ṣe tí ó jọ àbá ẹwọ orí omi amzat náà wà náà ẹni dábà ẹmẹ́yà àfáà pàyẹ̀pàyẹ̀ tó ti mú ni ẹmẹ́yà àbá tó ń gẹ́rẹ́yẹ̀ tó ti mú sórí ọmí àbùsá ti pèrà rẹ̀ ní àfá tí ó pèrè ń dáyà tí ó irú kí ní òkú èsì nǹkan tẹ́rà kàn mọ́ fẹ̀ tí wọ́n mí náà wà múra kankan tó mara jú wọ́n kí mo ti sọ̀rọ̀ yí báyìí mo wá tún mọ́mọ̀ tó wá wé ẹtún orí ọmí àbùsá ti ti ń bẹ mọ́ tí ẹnìkan ẹni tó bá lẹ́ta kó bá níbẹ̀ kìí sàfá isi mọ́ àfá ti ń gẹ́rí èyàn ẹgbẹ̀ àwá èyàn ṣe gbọ́dọ̀ nídìí kó já àfá kó tó mọ́ máa àfá àtàn ṣe ìbàjẹ́ ìbá ti wá lè ta kórí omi àmìsáàtì in ti bá ń bẹnu yín sílé ìyẹn yàsọ àmọ́ngbà àbìtí náà dé sí máa ní a ah, pápá tẹgbẹ́ lẹ́sẹ̀ tẹwà fọ̀rọ̀ lẹ̀ ní púnkútù àìbò ní ìbá tí wọ́n sọ gíní o bó làwọn ọ̀nà sọ́rọ̀ dábì tí lẹ́lẹ̀ sẹ́bí àwọn èèyàn tẹ́rí pé ọ̀rọ̀ ni àfikọ́lọ̀ kó sàánú wa níbùdá àti kí ló mú mi yà sí ọ̀rọ̀ yìí ni pé alimọ̀sí dàjálù jẹ́bẹ̀ hmm? ta ló tún jẹ́bẹ̀ yìí sìn àdábí ọlọ́run náà ṣe kí ni ń jẹ́bẹ̀ ẹ̀dá kò ṣe àsọpá ń gbé dàjálù sẹ́gbẹ̀ẹ́ isa láti bo síbo so tá a bá sọ àwọn ọ̀rọ̀ kan gbà míì táwọn ìlú míì sì mọ̀ kódà ń jọ́ táwọn ọ̀rọ̀ yìí jáde gbogbo ẹ tí ń gbọ́ inú wọn máa ń dúnjọ́ náà nípa àmọ́ lónìí ó ti di pé ṣẹ́ aláàsáfẹ́ covid náà bá ẹni yìí ọlọ́mọṣà ṣe àlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa